ó mà ṣe o wọ́n ṣá Kúdírátù pa sínú oko lẹ́yìn tí wọ́n fipá bá a lò pọ̀ tán lóńdó obìnrin oníṣòwò kan tí wọ́n porúkọ rẹ̀ ní Kúdírátù Abọ́lárìnwá làwọn amòòkùn ṣìkà kan ti pa nípakúpa sínú oko kan lábúlé lékèrè èyí tó wà lójú ọ̀nà ayéyẹmí nílùú Ondo níjọba ìbílẹ̀ ìwọ̀ oòrùn lọ́jọ́ ẹtì Friday ọjọ́ kẹjọ oṣù kẹta ọdún 2024 yìí Aláròyé gbọ́ pé níṣẹ́ ni wọ́n tan abilékọ ẹni àádọ́ta ọdún náà lọ sínú igbó kan níbi tí wọ́n ti ní kó wá ra ọ̀gẹ̀dẹ̀ àgbagbà nígbà tó débẹ̀ ló kó sọ́wọ́ àwọn ẹni ibi náà wọ́n kọ́kọ́ fipá bá a sùn ná kí àwọn òṣìkà ẹ̀dá ọ̀hún tó ṣá a ládàá ní gbogbo ara títí tó fi kú akọ̀ròyìn wá fìdí rẹ̀ múlẹ̀ láti ẹnu ẹnìkan tó súnmọ́ olóògbé náà dáadáa pé ní ọjọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ keje oṣù kẹta yìí lọkùnrin kan kọ́kọ́ wá síbi táwọn obìnrin alájàpá ọ̀hún máa ń dúró sí de àwọn oníbàárà wọn tó sì ní òun ní àwọn ọ̀gẹ̀dẹ̀ àgbagbà tí òun fẹ́ tà nínú oko ṣùgbọ́n tí wọ́n sọ fún un pé àwọn tó yẹ kó rà á kò wá lọ́jọ́ náà ó ní nígbà tí ọkùnrin yìí tún padà wá lọ́jọ́ kejì tí í ṣe ọjọ́ ẹtì Friday ó bá abilékọ Kudirat wọ́n jọ sọ̀rọ̀ bẹ́ẹ̀ ló sì gbà láti tẹ̀lé e lọ sínú oko níbi tó ní òun gbin ọ̀gẹ̀dẹ̀ náà sí títí tí ilẹ̀ ọjọ́ náà fi ṣú wọn kò rí kí obìnrin yìí padà wálé nígbà tó di ọjọ́ àbámẹ́ta sátidé ọjọ́ kẹsàn-án oṣù yìí tí wọn kò tún rí i ní ọkọ rẹ̀ ọ̀gbẹ́ni agbọ́lárìnwá mórílẹ̀ tẹ̀sán ọlọ́pàá tó wà ní ẹnu ọwá lágbègbè town hall nílùú ondo láti fi ìṣẹ̀lẹ̀ náà tó wọn létí lẹ́yìn èyí ló kó àwọn èèyàn kan mọ́ra tí wọ́n sì bẹ̀rẹ̀ sí tọpasẹ̀ rẹ̀ lọ sójú ọ̀nà oko tí wọ́n ló lọ títí tí wọ́n fi ṣàwárí òkú ìyàwó rẹ̀ nílẹ̀ nílẹ̀ ilẹ̀ ibi tí wọ́n pa á sí nínú igbó náà kọ́mú nìkan ni wọ́n bá láyà rẹ̀ wọ́n ti fa gbogbo aṣọ ọrùn rẹ̀ ya bẹ́ẹ̀ ni wọ́n bọ́ pátá ìdí rẹ̀ dé ibi orúnkún tí wọ́n sì tún ṣá aládàá lójú níkùn nítan àti ọwọ́ rẹ̀ wọ́n ní aṣọ ni wọ́n fi wa ọwọ́ rẹ̀ kàn pọ̀ mọ́ ara wọn tí ọ̀dájú oníṣẹ́ ibi náà sì fi àdá kún wẹ́lẹ́wẹ́lẹ́ akọ̀ròyìn aláròyé gbọ́ pé wọ́n bá báàgì kékeré kan lẹ́gbẹ̀ẹ́ òkú obìnrin náà ohun tí wọ́n rí nínú báàgì ọ̀hún ni ìwé kékeré kan nínú èyí tí wọ́n kọ sí pé ọjọ́ kẹfà oṣù kejì ọdún yìí ni wọ́n ṣẹ̀ṣẹ̀ tú oníṣẹ́ ibi ọ̀hún sílẹ̀ lọ́gbà ẹ̀wọ̀n Ṣegede tó wà nílùú Ondo òkú abilékọ ọ̀hún ni wọ́n ti lọ tọ́jú pamọ́ sí mọ́ṣúárì ilé ìwòsàn ìjọba tó wà lóńdó nígbà tí ìwádìí àwọn ọlọ́pàá sì ń tẹ̀síwájú lórí ikú tó pa á olùṣeyẹ iyadé ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.